onígbà mo ti ṣílẹ̀kùn òní ohun ọlọ́run Jerimaya. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo ẹ̀yin èèyàn ọlọ́run pé ẹ kú ojúmọ́ a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ eléyìí kò ní jẹ́ àṣemọ́ fún wa bí kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tí a mọ́dún aṣojú ẹ̀mí wa a ó rí àánú gbà láàárọ̀ yìí ìwé matthew orí two ẹsẹ̀ ten àti eleven òní mo fẹ́ kà ìwé matthew orí two ẹsẹ̀ ten àti ẹsẹ̀ eleven bíbélì pé nígbà tí wọ́n rí ìràwọ̀ náà inú wọn dùn gan-an bí wọ́n ti wọlé wọ́n rí ọmọ náà pẹ̀lú maria ìyá rẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n sì júbà rẹ̀ wọ́n ṣí àpótí ìṣúra wọn wọ́n fún un ní ẹ̀bùn wúrà tùràrí àti òjìá hallelujah gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọjọ́ òní ó jẹ́ ọjọ́ tá a sọ́tọ̀ ní ọjọ́ tí àwọn wọ́n ń ṣe àpótí ìṣúra láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní boxing day ṣe rí ìrèdí kérésìmesì òun náà ni pé ká ran àwọn aláìní lọ́wọ́ ká fún àwọn tí wọn ò ní tó wa ní ẹ̀bùn kì í kàn ṣe pé kó o pa màálù kí o dájẹ́ nínú ilé rẹ̀ tàbí kó pa díẹ̀ kí o dájẹ́ nínú ilé rẹ̀ ẹ rí i pé Jésù Kristi ó ní ẹ̀bùn Ọlọ́run fún aráyé Bíbélì wípé nítorí tí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún un pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun ìfẹ́ Ọlọ́run fún ayé ló fi fi Jésù ṣe ẹ̀bùn fún wa tí a dẹ̀ ń ṣe àjọyọ̀ rẹ̀ lónìí ẹ̀rí ibi tá a kà yé àwọn amòye wọ́n wá sí ọ̀dọ̀ Jésù wọ́n ṣí bọ́ọ̀sì wọn wọ́n ṣí àpótí ìṣúra wọn wọ́n dẹ̀ fún Jésù ní ẹ̀bùn ìwọ náà mo fẹ́ kó o ṣí bọ́ọ̀sì ẹ̀ lénìí tó o bá ti ṣe wá ẹni tí ìyà ń jẹ kan wá ẹni tí ojú ń pọ́n kan wá ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó o mọ̀ pé tó o bá fún un ní ẹ̀bùn kò lè fún ọ padà irú tó o fún irú nǹkan bẹ́ẹ̀ ni mo fẹ́ kó o ṣe lónìí mo dẹ̀ gbàgbọ́ pé bí o ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run náà yóò ta ìwọ náà lọ́rẹ olúwa náà yóò fún ọ ní ẹ̀bùn pàtàkì ohun tí ayé rẹ ṣe aláìní lónìí bó ṣe ń fún àwọn èèyàn tí ìpá náà ṣe aláìní ní ẹ̀bùn olúwa yóò rán iṣẹ́ ayọ̀ sí ìwọ náà yóò sì dára fún ọ. ẹ tẹ́wọ́ yín ẹ jẹ́ ń súre fún yín lórúkọ jésù olóore yóò wá ìràwọ̀ rẹ kàn bí olúwa mi ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọlọ́run fún ọdún yìí tí ò ti tẹ̀ ọ́ lọ́wọ́ ọwọ́ ọlọ́run yóò gbà fún ọ ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ènìyàn fún ọdún yìí tí kò ti tẹ̀ ọ́ lọ́wọ́ ọwọ́ ọlọ́run yóò gbà fún ọ bó o ṣe ń jáde lónìí kí ojú olúwa kó máa bá ọ lọ ọwọ́ olúwa kó wà lára ẹ sí rere o ò ní pàdé àgbákò o ò ní pàdé àwọn oníṣẹ́ ibi ilẹ̀kùn ayọ̀ yóò ṣí fún ọ kọ́kọ́rọ́ ayọ̀ a ó fi lé ọ lọ́wọ́ ire tó o retí lórúkọ jésù ó rí gbà oore tó o yẹ fún oore tí ò tọ́ sí ọ ojú ọlọ́run yóò wà fún ọ bẹ́ẹ̀ ni yóò rí a gbàdúrà fún ìpínlẹ̀ Ògùn yìí àlàáfíà ọlọ́run yóò máa jọba àwọn gómìnà wa tí ń darí wa àánú ọlọ́run yóò wà lórí wọn nàìjíríà lápapọ̀ àlàáfíà jésù yóò jọba ọkàn ẹnìkọ̀ọ̀kan wọ́n balẹ̀ ayọ̀ la fi parí ọdún yìí ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground ní samuel wang estate ní ìlú abẹ́òkúta aláà àlàáfíà ní fún yín. ire ire ire.